وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعم ni tẹ̀síwájú àlàyé nípa fíkóhùn ìbàdàt àgbọ́yé ìjọsìn tí àbágbàgbé a rí pé báàbù tí a wà òun náà ni báàbù tí ń sọ̀rọ̀ fún wa nípa àwọn ìforíkanlẹ̀ oríṣi mẹ́ta kan sùjúdù sahwi ìforíkanlẹ̀ ìgbàgbé sùjúdù tìláwà ìforíkanlẹ̀ téèyàn máa ń foríkanlẹ̀ nígbà téèyàn bá ń téèyàn bá jẹ́ ayé ìforíkanlẹ̀ nínú alukur'an ọ̀gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sùjúdù ṣòkò àti ìforíkalẹ̀ ọpẹ́ tí a máa fi dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìforíkalẹ̀ ìgbàgbé pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kí ni a sọ̀rọ̀ nípa lórí sásọ̀rọ̀ lórí lónìí òun náà ni al-mas'alatu rabi'a mawdi'uhu wa sifatuhu àlàyé ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ni ààyè pítà àti máa forí kalẹ̀ nítorí kanlẹ̀ ìgbàgbé wọ̀sùn ìfàtòwò àti bóun ni a sì ṣe ìforíkanlẹ̀ yẹn alákọ̀ọ́kọ́ mawdi'uhu àyè ìforíkanlẹ̀ afáàní la rayba anna al-ahaditha waradat fi mawdi'i sujudi sahwi ala qismayn wọ́n ní kò sí èméjì níbi pé àwọn hadithi tó wá nípa ìforíkanlẹ̀ ìgbàgbé ọ̀nà méjì ọ̀nà ni àwọn àhàdìsì pín sí kismun dalla ala mashru'iyyatihi qabla salam apá kan nínú àwọn àhàdìsì ó ń tọ́ka lórí pé a forí kanlẹ̀ síwájú ká tó sálámà gbàsàbá gbàgbé lórí wọn wal kismun akhar dalla ala mashru'iyyatihi ba'da salam ìpínlẹ̀ kejì òun tọ́ka nínú àwọn àhàdìsì wà látọ̀dà nabi ìforíkalẹ̀ báàdà sàlám lẹ́gbàtà bá sálámàtà gẹ́gẹ́ àti sọ nínú àwọn àhàdí tó kọjá tó látara àwọn àhàdí tó wá lóríṣiríṣi yìí qala ba'dul muhaqqiqin apá kan nínú àwọn olùṣèwádìí ìjìnlẹ̀ nípa ìmọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn nípa fẹ́tẹ́wò nípa àhàdí àwọn apá kan sọ yí pé inna al-musalli mukhayyarun in ibẹ̀ làwọn apá kan olùmọ̀ ti sọ pé ẹni tó bá ń kírun tó bá gbàgbé lórí irun tó bá wù ó ní option méjì tó bá wù ó lè ṣe forí kalẹ̀ síwájú kó tó sálámà tó bá sì wù ó lè ṣe forí kalẹ̀ nígbà tí ó bá sálámà tá ìtumọ̀ eléyìí ni pé kò sí ìtẹ̀yìn ò lè ṣe nínú méjèèjì tó bá gbàgbé pé olérun kún ni ó lè ṣe kọ̀bìlì ó lè ṣe bàdí bóyá ojú irun kún ni ó lè ṣe kọ̀bìlì ó lè ṣe bàdí bóyá o ṣe yè méjì ní pé méjì mo kí ni mẹ́ta mo kí ni o lè ṣe pàwùlí o lè ṣe bàdí tòkẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn àwọn gbẹ̀yìn nínú àwọn olùmọ̀ táwọn sọ pé lẹ́nu ibi tí ó wá ipe ànábì sallallahu alaihi wasallam tí ànábì ti ṣe ìforíkalẹ̀ ìgbàgbé òun wọ́n láwọn bẹ̀yẹ ibẹ̀ láti máa ṣe kọ̀bùlì ibẹ̀ láti bàdí tó bá ti yàtọ̀ sáwọn eléyìí àti bàdí ìforíkalẹ̀ méjì náà ni ìkan wáyé síwájú sálámà ìkejì wáyé lẹ́yìn ìgbà tí èèyàn bá sálámà tán tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà rí a rí àwọn míì nínú àwọn olùmọ̀ tí àwọn sọ wípé téèyàn bá ti dín òkú yóò máa ṣe kọ̀bùlí yóò foríkalẹ̀ síwájú kó tó sálámà tó tó bá jẹ́ kó lé òkú ni yóò ṣe bàdí yóò foríkalẹ̀ lẹ́yìn sálámà tó tó bá jẹ́ pé ó ṣe méjì lórí ìrun ni pé méjì ni àti mẹ́ta ni èyí tó wá máa pa lórí méjì tó kéré jù yóò ṣe ìforíkà ilẹ̀ ìgbà tó bá jẹ́ ní lẹ́yà tó wá ní tó tó sálámà yóò ṣe so ala kulli hal ìforíkalẹ̀ yìí nígbà tó ní ìforíkalẹ̀ sujudu sahwi ó lè wá síwájú ká tó sálámà ó sì lè wá lẹ́yìn ìgbà tí èèyàn bá sálámà so ní àfáàbí sọ pé wọ́n ní inna al-musalli mukhayyarun in sha'a sajada qabla as-salam aw ba'dahu ẹni tí ń kírun

قال الزهري الإمام الزهري رحمه الله أما تقول كان آخر الأمرين السجود قبل السلام kọ́dà àwọn ọ̀dọ́ pé ìtò ìdé ẹ̀ máa ń ṣe yàní ìtò gbẹ̀yìn nínú ìta nàbí sallallahu alaihi wasallam ṣe òun náà ní ìforí kalẹ̀ síwájú kó tó sálámà àwọn tẹ̀ dúró lórí pé qabla salam òun náà ní ìforí kalẹ̀ sí ìyẹn ó máa ṣe. naam sífàtú sujúdù sahwi bóòlù àti wàá máa ń ṣe ìforí kalẹ̀ sujúdù sahwi sajdatani ka sujúdù salati ìforíkalẹ̀ méjì náà ni gẹ́gẹ́ bí ìforíkalẹ̀ tá a máa ń ṣe nígbà tí a bá ń kírun yukabbiru fi kulli sajdatin lis-sujudi wa lir-raf'i so èyàn ṣe Allahu akbar nígbà tó bá ń lọ sujud ó ṣe Allahu akbar nígbà tó bá dìde ó tún ṣe Allahu akbar ó tún lọ sujud ó tún wá dìde ó ṣe kíni ó ṣe Allahu akbar ó fi dìde na'am wa dhahaba ba'duhum ila annahu yatashahhadu ìdá ìdá sájàdá ìsáhìwá sàlám tó a rí àwọn míì nínú àwọn olùmọ̀ táwọn sọ pé yóò tún ṣe tàṣàhù lẹ́yìn ìgbà tó bá rí pé kí ni tó bá rí pé bàdí ló ṣe lẹ́yìn ìgbà tó bá sálámù tó bá ti forí kalẹ̀ ipe yóò ṣe tó gẹ́gẹ́ bí àwọn apá kan níbi sọ alimam Hajar rahimahullah tó àwọn náà sọ nǹkan tí ó jọ bẹ́ẹ̀ wọ̀dí tí ó kó lákòótá òun náà ní pé kí ni òun náà ní pé èèyàn ní ìdíkà láti ṣe kí ni láti ṣe àtàṣà òdùmá nítorí pé àtàṣáhùdù ti máa wà níbi ìrún ti pé tẹ́lẹ̀ ẹ́ àtàṣáhùdù méjì ti máa wà bí ìrún ológun mẹ́rin méjì ti kí ni ó sì pé so ẹnu forí kalẹ̀ méjì yẹn bá ṣe ohun tí yẹn bá ti gbélé ẹlẹ́kejì báyìí yóò kà sálámà ni nígbà tí yẹn bá ti jẹ kúrò ní orí ẹ̀ wallahu ta'ala a'lam so eléyìí òun náà ni ìparí ọ̀rọ̀ nípa sujudu sahwi forí kalẹ̀ ìgbàgbé alimọ́sálà tó ká àmìta àlàyọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún lábẹ́ báàbù tí àwa náà ni òun náà ni sojúlù tìláwà òun náà ni foríkalẹ̀ tí yẹn bá foríkalẹ̀ nígbà tí yẹn bá ń ṣe tìláwà tó alukur'an nígbà tí yẹn bá ń ka alukur'an tí yẹn bá dé àwọn àyè kan nínú alukur'an èyàn bá ń ṣe ìforíkalẹ̀ àwọn àyè náà bí àyè mẹ́ẹ̀ẹ́dógún ni nínú alukur'an mashru'iyatuhu wa hukmuhu kí ni ẹ̀rí pípé ìforíkalẹ̀ tìláwàtò kùránì ó wà nínú sẹ̀ríà wà hukmuhu kí sì ni ìdájọ́ ẹ̀ wa huwa mashru'un 'inda tilawati al-ayati allati waradat fiha as-sajdat wa istima'uha eléyìí ó wà nínú òfin fún wa ìpè ńgbà téèyàn bá ka áyà tí sájídà wà ń bẹ áyà tí ìforíkanlẹ̀ bá wà ń bẹ àbí ńgbà téèyàn bá ẹni tí ń kà ń kà ìwọ ń gbọ́ so àwọn méjì náà láti kíni àwọn méjì náà láti forí kìí ṣe pé dandan kó jẹ́ pé èmi ní ń kà èmi tí ń gbọ́ náà so èyàn lè ṣe kí ni èyàn náà lè ṣe ìforíkalẹ̀ tìláwà ṣọlá ti dé pé wọ́n dé àárín yẹn qala ibn umar radiyallahu anhuma afáwa abdullahi ibn umar radiyallahu anhuma wọ́n sọ pé kana nabi sallallahu alayhi wa sallam yaqra'u alayna as-surata fiha as-sajdatu wa yasjudu wa nasjudu sallallahu alayhi wa sallam anabi a máa ka sóra tó ní sájídà ní tó ní foríkalẹ̀ náà ànábì ọwọ́ àforíkalẹ̀ nígbà tó bá débi ayé oríkalẹ̀ yìí wà náà sì dúdú máa wù àwọn náà wà àforíkalẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú èyí náà ni ẹ̀rí pé ẹni tí ń bọ̀ àtẹnudínká àwọn méjèèjì jẹ́ ọmọ ṣẹ́gi ni àwọn méjèèjì náà àforíkalẹ̀ àbá abdullahi ibn umar radiyallahu anhuma wọn ni hatta ma yajidu ahaduna makanan bijadini tí tí òfin wá dé ife gan àwọn àwọn fẹ̀gbẹ́ yàní àyè níbẹ̀ gbà wọn dáhùn ọmọ dáhùn pọ̀ dé láti fi pé dáhùn ti àyè dáhùn forí kalẹ̀ sí wọn níbi dáhùn ọmọ fún dédó káàkiri kó ti fẹ́ gbìyànjú láti kíni láti fi forí kalẹ̀ wàhùwà tó nà tún alàsọ̀hì ìforí kalẹ̀ táà ń sọ yìí tó nà ní o kò sọ ọ̀ràn yẹn tó nà tún alàsọ̀hì tó lálàáfíà òun náà ní pé kíni tó nà ní káàkiri ìforí kalẹ̀ yìí nígbà tí a bá dé àwọn àyè ìforí kalẹ̀ وقد قرأ زيد بن ثابت على النبي صلى الله عليه وسلم والنجم زيد بن ثابت رضي الله عنه قلبت وانه صحيح البخاري وكا سورة النجم فالنبي صلى الله عليه وسلم سورة النجم فلم يسجد فيها وزبور كاله ثم ذكر بعد مثلا وافور كاله ودل على عدم الوجود إليه تقع في كيسورة يعني قالوا جانا يعني ما تدكاتهم أنا بيبازقيني أنا بيبازقوا على ذلك وريكاله àwọn gbàgbé jẹ́ pé súnà ni tó náà ló fà bí àti sọ̀rọ̀ àwọn ìṣọ́lá òfin kò pa aláṣẹ wọ̀nyí ṣọ́ra ìjúdù tìláwà fi haqil qari wal mustami' àtẹnudí ń gbọ́ àtẹnudí ń kà àwọn méjèèjì òun náà láti fún gbẹ́gbẹ́ sí ìforíkalẹ̀ yìí idha qara ayata sajdatin fi salat aw kharijiha téèyàn bá ka ayà tó ní sájà nínú ìrún ni àyíkpà téèyàn bá ti kí ni ìgbà téèyàn kàn ti tìláwà téèyàn ti tó méjì náà lèyàn lè ṣe téèyàn bá ṣe téèyàn bá ka aya tó ní sájídà nínú lérí ìhàn tó èyàn lè lọ ìforíkalẹ̀ yẹ ìforíkalẹ̀ yẹ oníṣìyàn ní láti lọ rúkú èyàn ní láti lọ rúkú tó náà ló pàdé jẹ́ pé àwọn olùmọ̀ọ́sí máa ń sọ pé àwọn ìgbà kan bẹ tó jẹ́ pé ó yẹ kí téèyàn bá ń kírun lẹ́yìn máa ó yẹ kí sáfó máa ṣe kíni kí sáfó máa ṣe papọ̀ mọ́ra wọn ni èyàn ó fi máa máa ti ìmáàmù ń ṣe tó ẹlòmíì

èèyàn máa ń ṣe kí ni èèyàn ó wà ní tíṣáàbù ṣe kí ni tíṣáàbù ti tò tí ó tún tò tẹ̀lé ra wọn tò nínú àwọn ewu tó tún wà ń bẹ̀ òun náà ní pé nígbà tí wọ́n bá ń kírun pẹ̀lú sípà lọ́wọ́ ẹ̀ wọ́n wá múná lọ ẹ̀ nígbà tí wọ́n mú sábàjá lọ́wọ́ òun náà múná lọ kó ló wá ṣe tòun kó wá ṣe ó ti kọ̀ nẹ́ẹ̀dì ní àbúrò ọkọ̀ kan bá lọ pé tọ̀ ṣé kí ni ẹ̀hẹ́n tó gbóró àwọn sábà yìí náà ló fi yẹ kí àbẹ́yẹn bá ti wà ń tò sí mọ́sálásí wọn náà kọ́lá àbẹ́yẹn wà jíyàn sí mọ́sálásí tó bá ti gbọ́dọ̀ ń pè wọn náà máa bọ̀ wá mọ́sálásí wá kírun ní mọ́sálásí tó ah, irun ọ̀nà ọ̀nà yàn tó mọ́sálásí kíláàsì kí èèyàn wá sí ní mọ́sálásí tí èèyàn bá máa wá kí ọ̀nà yàn ní mọ́sálásí tí wọ́n sì pè é tó gbọ́ tí wọ́n kọ́ òsì ọ́tọ̀ sùn èèyàn ó gbẹ̀sẹ̀ ohun tó bá kí ọ̀run rẹ̀ ó ní irun àmótún lẹ́sẹ̀ wípé o fi ọ̀nà yàn lẹ̀ ọ̀nà yàn pé kó wá kí ọ̀run ní mọ́sálásí fún àwọn tó bá jẹ́ ọkùnrin tó ẹ̀ tó bá jẹ́ obìnrin ó lè fi inú yàrá rẹ̀ tó nàbá ti wà mọ́sálásí kò sí láì fi bẹ́ẹ̀ àgbé anabi <clears throat> sallallahu alayhi wa sallam nígbà tí anabi ka sọ́wọ́tò sájà anabi sallallahu alayhi wa sallam anabi forí kalẹ̀ lérí wọn nígbà tí anabi ka sọ́wọ́tò sájà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn sàhábà wọ́n forí kalẹ̀ fún wọ́n forí kalẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tó eléyìí náà sọ́kà pé ìyẹn lè ṣe forí kalẹ̀ yẹn lérí wọn. wàdẹ̀lẹ́lu ara ni tòwáyá ti hí ti sọ́lá ẹ̀rí lórí pé àá máa ń ṣe ìforí tába débi àyè sájúdà lórí irun òun náà ni hadith tó wà nínú sọ̀rọ̀ buhari hadith tó wà nínú sọ̀rọ̀ muslim nínú hadith abu rabi rabi allah ali qal ó sọ báyìí pé sọ̀láìtì máa abi hurayra rabi al-adamata baqara ó ní òun kírun àtúbà òun kírun ṣáì pẹ̀lú irun àtúbà pẹ̀lú abu hurayra rabi allah ali lọ́jọ́ kan إذا وقرأ إذا السماء انشقت وقرأ صدر الشقاق

yàní lérí ìran tí ò ti tó àsìkò tó ti ẹkọ́ ṣe kíni àsìkò tó ti ẹkọ́ fi orí kalẹ̀ so onígbà tí òun wá béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ Abu Huraira radiyallahu anhu kí ni Abu Huraira wá fún létí ó ní sàjẹ́lì tó bí ha khalifa Abil Qasim sallallahu alayhi wa sallam ó ní nítorí tí mo ṣe pẹ̀lú tani pẹ̀lú Abul Qasim ìyẹn anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ naam salatul atama irun tí a wúwo ẹ̀rọ kí irun ìṣáì ní kété máa ṣùgbọ́n salatul atama irun ìṣáì òun náà ni wọ́n jọ kí pẹ̀lú Abu àbúrò rẹ̀ sí ní ó ní ìsìníyà ìníbò bí ṣe máa fẹ́rí kalẹ̀ nígbàtí bá ti ka sọ́dún ìṣẹ́fà lè yìí títí bí ìpàdé ànábì sallallahu alaihi wasallam ó ní torí pé òun ṣe bẹ̀rẹ̀ ní ànábì so hadith yìí wà ní sahih bukhari àti sahih muslim ẹbí àlùsọ àmàlàmù ti imam bukhari lélẹ̀ yìí rahimahullah fàyídà alam yasjud al-qari ẹni tí máa ń ka al-Qur'an tí ò bá forí kalẹ̀ ńkọ́ ìwọ ń gbọ́ òun kà tẹ́ńtì ń tí ò bá ti forí kalẹ̀ la yasjudu al-mustami' ẹni tó náà ń gbọ́ òun náà ní ṣe kíni òun náà ní forí kalẹ̀ lè annal mustami sábùn fi ha lè kọ́rì nítorí pé ẹni tí ń gbọ́ òun ṣe kíni òun tẹ̀lé ẹni tí ń kà ní egbọ́ ń kà fúnra rẹ̀ tó ń gbà ẹni tí ń kà bá ti wá dúró fún fẹ́ ti sájídà حديث زيد بن ثابت المتقدم بتاع الازواج عن زيد بن ثابت سورة ولقى فالنبي sọ́rọ̀ ló kàfà nàbí ẹ́n sọ́wọ́tò nàjù ọkà sọ́wọ́tò nàjù fà nàbí tó zaifun sáàbì kò sì fẹ́rí kalẹ̀ anábì ló ṣe gíní anábì ló ti forí kalẹ̀ kò sì pàlà rẹ̀ kó forí kalẹ̀ naam fọ́tòhù ọlá ti ń bẹ fún ìforí kalẹ̀ ẹ́n òjòdò síláwà ọlá ti ń bẹ fún anábì Hurairah radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu olóògbà ìgbàwá ìwá látọ̀dà nàbí sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bó ti wà ní sahih muslim ó lánàá bí sọ pé idha qara'a ibnu ádámà sájídà bàtàjà tí ọmọ ànábì ádámà bá ka áyà tó ní sájídà tó wá torí kanlẹ̀ fún Allah subhanahu wa ta'ala i'tazala ash-shaytanu yabki ìtọ́nu wa kú lẹ́gbẹ̀ẹ́ yóò kára bọ́sẹ̀gbẹ́ kan sunkún yóò wà máa sunkún sọ pé yá wẹ́yìlá yóò wọ́n lóhun ọmọ a ìgbé òun o umira ibnu ádámà bisujudi fasajada falahu aljanna wọ́n kọ́ ọmọ àníbi ádámà láti kó fèrí kalẹ̀ kó sì fèrí kalẹ̀ yóò sì wà aljanna ìsáni gan kọ̀ fámẹ̀ ọmọ àníbi ádámà wọ́n pa láti kó forí kalẹ̀ ó Allah subhanahu wa ta'ala wa umirtu bisujud wọ́n pè mí láti kí n èmi takú mo kọ̀ mo ní ní ìmú ní ní forí kalẹ̀ pẹ̀lú yànnà oní iná ló ti jẹ́ tó dání àmọ́ kó wọ̀ náà tó iná ṣètáni wọn ti ọba sáǹpẹ̀ òun náà ló fà tó jẹ́ pé ṣètáni kò fẹ́ kó jó òun nìkan sẹ́wọ̀n pé bí ìwà máa sọ pé ẹni jíjẹ ti jóná ẹni bá ti kọ̀ ní ṣe ni wọ́n ní kó wọ́n náà ti wa ẹni jẹ bá ti jóná ló ti rò pé òun lè dá mọ́ òun náà ni pírọ́blẹ́mù ṣètọ́nù ó ti mọ̀ pé Allah subhanahu wa ta'ala ó ti rọba sáǹpù náà pé òun àfàìdí àlìkí àmàlà àfàìwọ náà rẹ̀ so olóòwà òun náà ti wá lé ní pé kò ní tóun kò ní jóun nìkan ànábì adama tó torí ẹ̀ tó torí ẹ̀ léun láti kó láti jẹ́nà tó torí ẹ̀ ọ̀tọ̀ ọ̀dọ́ ọmọ náà yìí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ wọ́n gbìyànjú kóun sí kíni kóun kó wọn oṣù jí káwọn jọ wọn nígbà tí ọkùnrin ya bani adam alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin ẹ̀yà máa níbi adama ìjẹ́ ìsìn bá yín gbàdé òun ipò ẹ̀mọ́ jọ́sìn fún ṣèyíkọ́ ṣètọ́n ní bẹ́ẹ̀ rí wọn iná hula fún àdúhùn mú bí ọ̀tá tó fojú hàn ní fún yín ọ̀tá tó fojú hàn ní fún yín wà ní gbòdú ní hada siratun mustaqim mo ní èmi ni ẹ máa jọ́sìn fún àní ìbòdú ní èmi ni ẹ máa jọ́sìn fún hada siratun tó tọ́ yàni ìbòjọ́sìn fún Allah subhanahu wa ta'ala òun náà lójú ọ̀nà tààrà tí ó mú ìwọ àlùjánnà tó bá dijọ́ al-qiyamah sifatuhu wa kayfiyatuhu bóò láti wá máa ṣe kíni bóò láti máa ṣe ìforíkalẹ̀ bóò láti máa ṣe ìforíkalẹ̀ tìláwà ẹ yasjudu sajdatan wahida ìforíkalẹ̀ tìláwà yìí ìforíkalẹ̀ yọ̀kan náà ni a foríkalẹ̀ lẹ́ẹ̀kan wa yukabbiru ila sajada nígbà tó bá foríkalẹ̀ yẹn tó bá foríkalẹ̀ yóò ṣe kíni yóò ṣe Allahu akbar wa yaqulu fi sujudi ìtẹ́yìn wàá wí nígbà tí yẹn bá wà ní sujudi yẹn Eh, inú tó wá kéèyàn máa wí òun náà ní subhana rabbiyal a'la ẹ̀rí kó náà ni a máa wí wà tí a bá wà ní orí kanlẹ̀ tẹ́lẹ̀ náà subhana rabbiyal a'la kama yaqulu fi sujudi salat gẹ́gẹ́ bí máa wí níbi orí ìran wa yaqulu aidan wàlíhàmdì ọpẹ́ rẹ̀ aláhùnmá sílì ilé ọba wa oríjìnì ilé ọba mi oríjìnì wàyí paul tí a bá tún lè sọ wípé sájàdà wájú yìí orí mi ó forí balẹ̀ wájú mi ó forí balẹ̀ lílẹ́rìí falakọ̀hu fún ọba tó dáa wọ̀ṣàkọ̀ sámàáhu ọba tó yọ etí ẹ̀ látara orí wọ̀bá sọ̀rọ̀ ọ̀hún tó tún yọ ojú jáde ó tún lu àyè ojú jáde fi hawlihi wa quwwatihi pẹ̀lú agbára rẹ̀ pẹ̀lú ètè rẹ̀ àti agbára rẹ̀ òun náà ló fi tó gbélé yìí padà bá ṣé máa fi wélé yìí náà kò sí nǹkan tó burú mbẹ́ àmọ́ tí èèyàn bá máa ju subhana rabbi al'ala tí àwọn wélé yìí lọ kò sí láì sí níbẹ̀ naam mawdi'u sujudi tilawa fil Qur'an àwọn àyè tí èèyàn ti máa ń ṣe ìforíkanlẹ̀ tilawa nínú al-Qur'an asọ̀fúnra pé ààyè mélòó ni ààyè mẹ́ẹ̀ẹ́dógún ni ààyè mélòó mọ́ pé ààyè mẹ́ẹ̀ẹ́dógún òun náà ni àwọn ààyè tí ń bọ̀ yìí alàtẹ́rìkì lórí bí ó ti tò tẹ̀lé àwọn nínú Al-Qur'an ààyè alákọ̀ọ́kọ́ inú tùjú sájúmọ́tì sájídà òun náà ni suratu Ra'd ní àyà 15 àyà ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún èyí tó tẹ̀lé òun náà ni suratu Nahl òun náà ni suratu Nahl òun wà ní àyà ẹlẹ́ẹ̀kẹ́ló àyà 49 títóbi débi tí tí a bá ti ka àyà 49 yẹn ọkà débi tí ìwà tó sájídà gẹ́gẹ́ bẹ́ẹ̀ suratu ẹlẹ́ẹ̀kẹ́ta ẹlẹ́ẹ̀kẹ́ suratu Isra suratul Isra ní àti àyà 107 tí tó fi di 109 107 tó fi di 109 àyà ọgọ́rùn-ún àti ẹlẹ́ẹ̀kẹ́ ọgọ́rùn-ún àti méje tí ó fi di ọgọ́rùn-ún àti mẹ́sàn-án ẹlẹ́ẹ̀kàrún sóràtù mariam òun náà ni sóràtù mariam òun náà ni ayé ẹlẹ́ẹ̀kẹ̀lú ayá 58 nínú sóràtù mariam ìtò tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹfà ìbẹ̀rẹ̀ suratul hajj aya 18 èyí tó tẹ̀lé suratul hajj bákan náà ní aya 77 ọ̀nà méjì wà nínú suratul hajj so èyí tó tẹ̀lé ọ̀nà suratul furqan aya 73 èyí tó tẹ̀lé ẹlẹ́ẹ̀kẹsàn ọ̀nà suratul naml aya 25 tó dé aya 26 àsìkò ayé sájídà ni ẹlẹ́ẹ̀kẹ́ wa ọ̀nà suratul sájídà fúnra rẹ̀ gangan suratul sájídà ní ayé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún ìforíkalẹ̀ ó wà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kọ́lá òun náà ní sóràtú Fussilat sóràtú Fussilat ayé ẹlẹ́ẹ̀kẹ́ló ayé thirty seven to thirty eight òun náà ní sájídá wà ní Fussilat tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní sóràtú Najm sóràtú Najm ayé ẹlẹ́ẹ̀kẹ́ló ayé fifty two òun náà ló wà ní sóràtú Najm tó ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀kẹ́lá òun náà ní sóràtú Inshiqaq sóràtú Inshiqaq ní ayé twenty òun náà ni sájídà Ogun áyà ogún áyà ogún tí yóò fi di kíni yóò fi di ogún àti ẹ̀yọ̀kan ẹlẹ́ẹ̀kẹrìnlá nọmba nọmba fourteen suratul alaq suratul alaq ní áyà nineteen ẹ̀rí tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrìndógún tó yẹ kó wà ní al-Qur'an so àwọn ọ̀pọ̀ àwọn olùmọ̀ wọ́n ní sùjúdù yìí sùjúdù ṣókùrù yìí ìforíkanlẹ̀ ọpẹ́ ni wọ́n ní sábíyà tó ṣókòrò ní kẹ́ẹ̀bù ti wà látọ̀dọ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu Abdullahi ibn uh, Abbas radiyallahu anhuma ó ní lẹ́yìn sábì sọ́ọ́dù ní àgbá ìlú sojú ó ní sọ́ọ̀dù tẹ́rí òun kò sí nínú àwọn ààyè ibi ìforíkanlẹ̀ wọ̀kọ̀dọ̀rọ̀ àìsù nàbí sallallahu alaihi wasallam yasjudu fiha ó ní àmọ́ òórí pé ànàbí sallallahu alaihi orí pé anabi ṣe kíni anabi ṣe ìforíkalẹ̀ níbẹ̀ tó níbi tí sọ́ọ̀tì sọ́ọ̀tì yìí òun náà ni àyà twenty three twenty four àyà twenty four ẹ̀dí wa àyà twenty four ẹ̀rí wọ́n ṣe àyè sájídà wọ́n ṣe síbẹ̀ náà so òun náà ni ẹlẹ́ẹ̀kẹ́ló òun náà ni ẹlẹ́ẹ̀kẹ́dógún nínú àwọn àyè yẹn so eléyìí òun náà ni ìparí ìdúdú sùjúdù tìláwà náà ìdógbẹ̀yìn òun náà ni sùjúdù ṣùk ìforíkalẹ̀ ọpẹ́ sùjúdù ṣùk ìforíkalẹ̀ ní ẹ̀ma fi dá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala yustahabu lima waradat alayhi ni'ma afẹ́ fún ẹni tí ìdẹ̀ra kan bá dókínì tí ìdẹ̀ra kan bá dé bá ìdẹ̀ra kan kan dé bá lódìdì ìyàwó rẹ̀ bímọ ìdẹ̀ra ògidì àbí àbí nǹkan kan bẹ tó ti ń lépa tó ti ń lépa nǹkan àwọn kan débi ni nǹkan àwọn kan yọrí ni subhanallah àbí lápòjúwe nísìn ẹ ó fẹ́ fẹ́ ọmọ ó fẹ́ fẹ́ obìnrin kan ẹjẹ bá mi sìn ọwọ́ àlọ́ lè ṣe kíkíbà ẹ wọ́n ti wá sí kí ni ọba yẹn dàpọ̀ pé á ah, àbí ọmọbìnrin náà bá sọ pé á ah, òun ó ṣe kí ni òun bọ̀ sàdé òun pa òun fẹ́ra wọn. pẹ̀lú eléyìí sì ní ara wọn nǹkan tó jẹ́ pé nǹkan ìdẹ̀ra ni tí Allah subhanahu wa ta'ala máa ṣe fún so tó ìdẹ̀ra pọ̀ ó lè jẹ́ nǹkan ìdẹ̀ra ayé ó lè jẹ́ nǹkan dùrò dùnú kan tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ẹ̀ máa ti ṣe kí tí máa ṣe ọpẹ́ fún ni àwùjọ fi aṣọ àánú àbí kan bá mú àbí báyà èèyàn tẹ̀sẹ̀ kálápẹ̀jú èyí sì báyà èèyàn wà lẹ̀ wọn lọ nígbà tẹ wá débẹ̀ wọn ní ọ̀dà ah, mo yá fi rẹ̀ kó máa lọ sẹ́yìn pé ìyá rẹ̀ kò lè irú bẹ́ẹ̀ máa máa ṣe ìforíkalẹ̀ ọpẹ́ fún ha wa ta'ala àwọn òṣèrò bí máa yẹsọ̀rọ̀ àbí wọ́n fìyà ní ìrò kankan tó jẹ́ pé kíni ni kéje kan haram tó tó máa ti fìyàn ní ròdù nígbà wọn ẹ̀yìn yóò sàhábù ayé yàtọ̀ ìwà sáájì dàdìlá kẹ́yìn owó lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ń kójú kíni kó forí kalẹ̀ ẹ̀jẹ̀ bá wọn sìn tó eléyìí nínú àyè tí ẹ̀jẹ̀ nínú forí kalẹ̀ ní ẹ̀sìn láàbí nàbí sallallahu alayhi wa sallam eléyìí èyí ò fi tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam pé anabi náà máa ṣe rú ẹ̀ wàlá lè sọ́ra tó bí àtìkúbálù kíbla tó kò sí má jẹ́ mú pé èèyàn ti kíni èèyàn gbọ́dọ̀ kọjú sí kíbla ولكن إذا استقبلها فهو أفضل àmọ́ tí yẹn bá lè kọjú sí kíbla ó ṣe kíni òun ló lọ́la jù àmọ́ kò sínú májẹ̀mú ibi kí yẹn ó ṣe kíni kí yẹn ó kọjú sí kíbla. ọ̀kadì káàna rasulullah sallallahu alayhi wa sallam yaf'aluhu anabi sallallahu alayhi wa sallam a máa ṣe ìforíkalẹ̀ sí àǹsọ̀ yìí. fàánì abi bakrata anna nabiya sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ abubakar ó ní ànábì sallallahu alaihi wasallam idha atahu amrun yasurruhu ó ní tí kankan tí àlámọ̀rí kan bá wá dé bá ànábì sallallahu alaihi wasallam tí inú ànábì sallallahu alaihi wasallam dùn sí nǹkan yẹn ó ní aw yusarru bihi àbí tán wá fún ànábì sallallahu alaihi wasallam ní ìró dùnú kan kharra sajidan ànábì sallallahu alaihi wasallam ó sì kí ni yóò lọlẹ̀ yóò forí Allah subhanahu wa ta'ala shukran lillahi tabaraka wa ta'ala kí ó máa jẹ́ kíni kí ó máa jẹ́ ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala látara kíni látara orí ńláńlá tí Allah subhanahu wa ta'ala tó ti fún ànábì sallallahu alayhi wa sallam àbí látara aburú kan tí Allah subhanahu wa tó ní kí ó kákó ń fún so eléyìí ó náà ní sujudu sujudu shukr wa kadha fa'alahu as-sahabatu ridwanullahi sùgẹ́ bẹ́ẹ̀ náà ni a rí pé àwọn sàbí ànábì ridwanullahi alaihim àwọn náà máa ṣe kíni àwọn náà máa wọ́n máa ṣe irú ìforíkanlẹ̀ yìí so àwọn sàbí ànábì náà àwọn náà máa ṣe so eléyìí túmọ̀ ipe kíni ipe ìforíkanlẹ̀ yìí ìforíkanlẹ̀ tí ó wà nínú ẹ̀sìn ni tí a sì fẹ́ kí èyí ó máa ṣe nítorí pé kíni nítorí pé eléyìí yóò máa túmọ̀ pé èèyàn máa rírì oore tí Allah subhanahu wa ta'ala tí ó ṣe fún yàn látara pé kíni látara pé èèyàn forí kalẹ̀ fún un tó pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala tó wá tó dìgbà míì ààbọ̀ sínú báàbù albáàbù sábẹ́ báàbù ẹlẹ́ẹ̀keje tí sọ̀láàtì jama'a tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìrun jama'a tó fẹ́ sọ̀rọ̀ fún wa nípa ìrun jama'a pẹ̀lú ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ńlá sọ̀rọ̀ nípa هذا وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم وعليكم السلام ورحمة الله وبركاته Thank you. naam naam nǹkan tá à ń sọ náà yẹn ni pé nǹkan tá a ní ó wí tá a léyìn ó wí nígbà tí yẹn bá ṣe ìforíkalẹ̀ ìforíkalẹ̀ tilawatul Qur'an gbogbo àwọn nǹkan tó mẹ́ta tá a lánàá ìmọ̀ wí tó yẹ pé mẹ́ta lèèyàn mọ̀ mẹ́ta náà lèèyàn lè fi papọ̀ kì í ṣe pé bóyá kí n ò tún jẹ ọ̀kan ní gbogbo ẹ̀ nǹkan tá sọ ń bẹ̀ ni pé tó bá jẹ́ pé ìṣèyàn mọ̀ nìkan òun náà ní òun náà ti kí ni kápá lọ́sí tó sòfin àbá sì ma àwọn èyí tó kù náà wájàdà wájú yìí ìlẹ́bí ìlẹ́bí falakahu ọ̀sàmàhu ọ̀dọ́sọ̀rọ̀hu bí haulihi wọ́kùnwọ́tì tí àbá ma kò sí láìsí bẹ́ àti àwọn ìwé ìtòkùn bẹ́ wallahu ta'ala a'lam نعم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك